nínú àwọn nǹkan tí à ń bùkátà ní ìgbà tá a máa ń sin òkú tá à ń gbé sínú sàárè àwọn kankan wà tí sẹ̀rí àtọ́ka sí. alákọ̀ọ́kọ́ òun náà ní pé tó bá yẹ pé ẹni tó kú tá à ń gbé sínú sàárè ọba lọ jẹ́ obìnrin lásìkò tá a fẹ́ gbé sínú sàárè rẹ̀ yìí gba ibi ìgbásẹ̀ sàárè á da aṣọ á dàbò sàárè yẹn lọ́nà tó ti pé àwọn èèyàn tó wà níbẹ̀ wọn ò ní láǹfààní àti rí bá ti ṣe ń gbé òkú yẹn sínú sàárè nítorí bá méjì kọ obìnrin la fẹ́ gbé sínú sàárè rẹ̀ tí aṣọ tá a tó wà lára rẹ̀ tó bá lọ tú pínrín àbí nǹkan kan bá lọ hàn síta nínú ara rẹ̀ eléyìí ò ní dá tó bí ìfinisẹ̀sìn ìkanilábùkún torí pa àti kú ni a sì máa pé mùsùlùmí ó wà láyé àbí ó láyé kọtọka fi sẹsìn kò sì tọ́ka kan lábùkù ó wá nínú ẹgbà wa kan pípé Ali ibn Abi Talib radiyallahu anhu ó wá bá àwọn èèyàn ní ààyè ibi tí wọ́n ti fẹ́ gbé òkú sínú sàárè ó wá bá ipé wọ́n ta aṣọ láti fi dí àwọn èèyàn lójú ní ìgbà tí wọ́n fẹ́ gbé òkú wọ inú sàárè rẹ̀ fajadaba thawba min al-qabr Ali ibn Abi Talib radiyallahu anhu ó bá fa aṣọ yìí níbi sàárè yẹn wọ́kọ́l ọwọ́ adá wọn lóyún pé innama yusna'u hadha bin nisa àwọn obìnrin lásán là máa ṣe bẹ́ẹ̀ tó àìṣe bẹ́ẹ̀ fọkùnrin tó bá ti fọkùnrin lẹ́sẹ̀ gbé wọnú sàárè ẹ̀ bùkátà láti ta aṣọ pé ìwọ má sọ yìí lọ wọn náà má sọ yìí lọ́wọ́ káwọn èèyàn má bàa rí bẹ́ẹ̀ ti ṣe ń gbé wọnú sàárè rẹ̀ innama yusna'u hadha bin nisa obìnrin lásán là máa ṣe bẹ́ẹ̀ fún ẹlẹ́kejì nínú àwọn kẹta ń bùkátà ní ìgbà tá a bá ń gbé òkú sínú sàárè rẹ̀ òun náà ní pé ẹni tí wọ́n bá gbókù sínú sàárè rẹ̀ à ń fẹ́ kó sàdúà pàápàá jùlọ àdúrà tó wá látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bó ti ṣe wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Abdullah ibn Umar radiyallahu anhuma anabi wa sallallahu alayhi wa alihi wa sallam oni idha wada'tum mawtakum fil qabr faqulu bismillah wa ala millati rasulillah anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ní nígbà tẹ́ ń bá ń gbé àwọn òkú yín sínú sáré ẹ máa sọ yìí pé bísímìlá wa ala millati rasulillah à ń gbé sínú sáré lórúkọ lọ àti lórí ìlànà nabi wa muhammad sallallahu alayhi wa sallam abu dawud ló gbé jáde bí sanadin sahih gba ọ̀nà kan tó ti kó gúnrégé ó wá nínú ẹgbà wá mi ipa nàbì sallallahu alayhi wa sallam ó ní nígbà tẹ́ ń bá ń gbókù ọ̀nù sáré. أما تقول بسم الله وعلى سنة رسول الله بسم الله وعلى سنة رسول الله الإمام الترمذي أنلقب له جادي بسند حسن بونا قد ودارا قتادة ابن جوآم السدوسي رحمه الله أقبل بواقع لا تدوى لا تدوى أنس بن مالك رضي الله عنه وأن يوم كان وما أنس أسلايس Anas wa gbé ọwọ́ ọ wá fi ọwọ́ rẹ̀ ó fi gbé ọmọ yìí sìn ní ìgbà tó wá gbé ọmọ sínú sáré wọ́n sọ pé Allahumma jaafil arda min jambe wafdah abwaab as-samaa'i wa abdul daaran khayran min daari Anas ni wàllu gbé ilẹ̀ jìnnà sí ara rẹ̀ má jẹ́ kí ilẹ̀ kó fún ọmọ yìí gbé ilẹ̀ jìnnà sí ara rẹ̀ ìwọ́lọ́. sí àwọn alẹ̀kùn sánmà fún ẹ̀mí rẹ̀ ìwọ lọ fi ilé mi tó lóore jùlé rẹ̀ fi dàrọ́ ilé rẹ̀ fún al-Imam Tabarani olóògbé ẹgbàá wáyé jáde wa rijaluhu thiqat àwọn ẹni tó sì gbé jáde àwọn ẹni tó jẹ́ pé wọ́n gbà wá wọ́n jẹ́ olódodo ẹni tó ṣe fọkàn tán eléyìí túmọ̀ sí pé nígbà tá a máa ń gbókù sínú sáré àní bùkátà láti máa dá wákà àní bùkátà láti máa kọrin nítorí pé ńgbà tá a ń gbé sínú sáré rẹ̀ yìí nǹkan kan pàtó wà sanabi sallallahu alayhi wa sallam tó fi kọ́ wa ike ká máa wí nígbà tá a bá gbókù sínú sáré eléyìí láà gbọ́dọ̀ jẹ́ kó dínà sí ẹnu wa bisimilah wa ala millati rasulillah àbí bisimilah wa ala sunnati rasulillah. wàyí o ẹlẹ́kẹta nínú àwọn nǹkan tí ẹ̀sìn islam tó ní nígbà tá a bá ń gbé òkú sí sáré rẹ̀ ní ká rí dájú wípé akọ́jú òkú wa akọjú rẹ̀ sálùkébìlà eléyìí ni ọ̀rọ̀ táwọn tó pọ̀ jù nínú àwọn olùmẹ̀sìn islam sọ ipe ńgbà tá a bá sin òkú kárí ipe akọjú rẹ̀ sí alùkébìlà ọwọ́ alátọ́dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma ọlọ́nàbọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ̀rọ̀ nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó ní alkabairu alishraku billah ó àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá òun náà ní ká ṣẹbọ sọ́lọ̀ wáyà kọ́mọ sí wa lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n máa wóró fún fọ́lọ́n nínú ìjọsìn anábì sallallahu alayhi wa sallam ó ní wa qadful muhsana àti sísọ obìnrin tó sọ abẹ́ rẹ̀ tí èso níranù ká sọ lóko kó ṣe zina anábì wa sọ títí títí títí ó fi wá bá débi pé wa ilhadun bil haram qiblatikum ahya'an wa amwata anábì ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá onáni téèyàn máma kọ́ yapa kọ́ takò òdodo ní ìtòsí ilé ọlọ́run ọba ilé ọlọ́run ọba bọ̀wọ̀ kéèyàn yapa kọ́ takpa sí òdodo ní ilé ọlọ́run ọba bọ̀wọ̀ èyí tí í ṣe qiblatikum ibùdójúkọ yín àhìyá àwọn amúwájà nígbà tẹ́ ń bẹ láyé láyé àti lẹ́yìn ìgbà tẹ́ bá kú eléyìí lẹ́rí àwọn olùmọ̀ nípa pé ńgbà tá a bá kú alùkébìlà náà ni wọ́n dọ̀tí wa kọ́ lẹ́yìn ìgbà tá a bá kú tá a fi lé ayé sílẹ̀ torí pé ànábì pè ní kébìlà wa ní ìgbà tá ń bẹ láyé láyé òun náà tún ní kébìlà wa lẹ́yìn ìgbà bá kú tá a sọ tá a dẹni tó jẹ́ kó jáwé bomú tá a dẹni tí ò sì má lẹ́yìn bíbẹ alimami Abu Dawud àti àwọn amínú wa gbé ẹgbàá wáyé jáde bí sanadin sahih gba ọ̀nà kan tó ti pé ogun rege wáyé o ìyàtọ̀ ń bẹ láàrin ó ti kú àgbé sínú sàárè rẹ̀ àti kó ti kú atẹ́sílẹ̀ àti ìgbé sínú sàárè rẹ̀ àbí ó ń pọkà kú lọ́wọ́ kò ì tí ì kú à ń bọ̀ síbọ̀ sí ipá sọ pé afẹ́ gbé sí ó ń pọkà kú lọ́wọ́ kò ì tí ì kú àkọọ́lẹ̀ kan wà tó sọ pé téèyàn bá ń pọkà kú lọ́wọ́ ẹ rẹ̀ pàlùkìbìlà tòṣùgbọ́n ètò ọ̀dọ́gba jù ní pé kò bá mu. ibikíbi ọba àwùkọ dojúkọ lásìkò ìgbà tí ń pọ̀ ká kú lọ́wọ́ ẹjọ́ kú nígbà tó bá kú tá a fẹ́ gbé sínú sàárè rẹ̀ á rí ká gbé sínú sàárè rẹ̀ lọ́nà tó jẹ́ pé alùkébìlà ló dojúkọ àwọn olùmọ̀ sọ yìí pé kí lè fẹ́ kọjú rẹ̀ sálùkébìlà nínú àwọn tó nímọ̀ nípa òfin ṣẹ̀ríyà ní ìgbà tí wọ́n ń pọ̀ka kú lọ́wọ́ wọ́n gbé wọn lórí ibùsùn tí wọ́n wà wọ́n fẹ́ tójú wọn kọ́ kíbla Sa'id ibn al-Musayyib ibn al-Musayyib wọ́n yarí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ fẹ́ mọ́ fẹ́ sọ̀sọ́ láti sẹ́mi ẹ̀sẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ni kí ló fẹ́ kọjú misal kíbla sí ni nígbà tí èsì pé mo fẹ́ sọ̀sọ́ láti ó túmọ̀ sí pé ẹni tí ń pọ̀ka kú lọ́wọ́ àní dojú rẹ̀ kọ́ kíbla nígbà tó bá kú tó agbé sínú sàárè á rí pa dojú rẹ̀ kọ al-qibla qiblatukum ahya'an wa amwata lábẹ́ ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní kaaba òun náà ní ibùdójú kọ wa nígbà tá à ń bẹ láyéláyé àti lẹ́yìn ìgbà bá kú lábẹ́ rẹ̀ iná ní pété ẹ bá tún sùn kí ẹ bá nàbí sallallahu alayhi wa sallam ṣe máa ṣe tí máa kọjú sálù qibla ẹ̀yin náà kọjú sálù qibla nígbà tẹ ẹ bá fẹ̀gbẹ́ lélẹ̀ tẹ fẹ́ sùn ẹ máa kọjú sálùkìbìlà nínú àwọn nǹkan tí sẹ́rí àtúntò pàṣẹ òun náà ní pé ńgbà tẹ bá gbó sínú sàárè rẹ ẹlẹ́kẹrin ẹrí pé ẹgbẹ́ rẹ ọ̀tún òun náà lẹ fi lélẹ̀ ẹgbẹ́ rẹ ọ̀tún lẹ fi lélẹ̀ lọ́nà tó ṣe pé ẹgbẹ́ rẹ yọ wà lókè ẹgbẹ́ rẹ fi lélẹ̀ ẹgbẹ́ rẹ yọ wà lókè kó sì jẹ́ pé. ibi tẹ́ gbélé kọjá pé ibi tẹ́ gbélé yẹn orí èpè ni àbí nǹkan míì torí àwọn mùsùlùmí àwọn ẹgbẹ́ òkú wọn sínú kòtì o mùsùlùmí ẹ̀sìn òkú nínú kòtì kòtì bó ṣe lè kàǹkà tó lè karabata tó táwa gbókù sínú kòtì ilẹ̀ lẹ̀ iná ni ẹgbẹ́ rẹ̀ wà nínú sàárè ẹ̀gbọ́dọ̀ tẹ́ ń sílẹ̀ ńlẹ̀ yẹn ẹ wọ́rọ̀ tẹ́ táì àbí símẹ́ǹtì kẹ fúlọ̀ bẹ̀ àbí kẹ kọ́ńkírìtì ẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ilẹ̀ ńlẹ̀ gángangán òun náà lára rẹ̀ ọkàn. tọ́ ìgbà míì ẹ̀rí pípákó kan wà tán ti máa ń kàn tó máa ń gbókùú sí lọ sórí tẹ́ tó bá gbé lórí tẹ́ yẹn ó lè jẹ́ pé wọ́n kàn níkan pàjáwìrì ni tó bá gbé lórí tẹ́ yẹn tán á rí i pé àwọn èèyàn tí wọ́n fi pákó yẹn gbé lọ sórí tẹ́ wọ́n bá pàtì sórí tẹ́ kí ló dé tẹ̀ ní pé padà sílé tẹ́ mọ̀ pé owó ni owó ni ẹ lọ tọ́jú rẹ̀ ẹ tún fi máa retí ẹlòmíì tó ná òkú tó bá kú ẹ tún fi gbóná lọ sórí tẹ́ yóò bọ́ pàtì ni kálukú wa tulẹ̀ kí ló dé ẹ ti fẹ́ gbówó lẹ̀ á ah, lè gbérú ẹ̀ padà lù nítorí pé ìgbàgbọ́ wọn òun náà ní pé tó bá fi lè gbé padà lé ẹlòmíì ò ní gbé kù tí ó tún fi jẹ́ kó náà ó tún fi náà wá sí orí gbogbo eléyàn kò sí nínú ìgbàgbọ́ tó dáa kò sí nínú ìgbàgbọ́ tó dáa fi gbókù lọ sórí owó ni owó lẹ fi ra ó kéré jù ẹ ra ọ̀pá mẹ́ta nínú pákó one by twelve nígbà bá ra pákó mẹ́ta one by twelve dínwó jù ká one five lọ́nà mẹ́ta four five ẹ̀yin wá fi gbókù dórí tẹ wá pàtì pàtì báwo kọ́lá kó ṣe pé one hundred lẹ́ra àbúrò pàtì ẹ gbé padà lé ẹni tó yẹ kó ti kọ́lé débi pé wọ́n fẹ́ bá kan ìgbà tí òkè wíńdò ẹ lọ́ fi kàn ẹ wọ́n á sọ pé pákótó fi gbókù lọ sàárè inú wọn fi kàn ẹ máa kú inú ilé òní inú ilé wọn wọn etí kú inú ilé wọn wọn etí kú láyé ẹ má sọ owó nù ẹgbẹ́ padà lé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. bákan náà apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé tí wọn bá kú yéé ṣe pé ara àwọn tẹ́gbélé lẹ́lẹ̀ gangan nnn tí bá gbé àwọn sínú sàárè tán ẹ yọ aṣọ kúrò níbi ẹ̀kẹ́ àwọn ọ̀tún ẹ jẹ́ kí ẹ̀kẹ́ ọ̀tún yẹn kọ́ kanlẹ̀ ẹ sì ní ẹ̀kẹ́ ọ̀tún síbẹ̀ ti fẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ ẹ wàá tún jẹ́ kí ẹ̀kẹ́ ọ̀tún yẹn kọ́ tí bá rọrùn kọ́ nítorí pé jìkà kò ní jẹ́ kẹ̀kẹ́ ọ lọlẹ̀ dáadáa ẹ gbé blọ́ọ̀kù alámà ẹ gbé sí déédéé bíi ẹ̀kẹ́ òun lọ́nà tó fi jẹ́ pé orí blọ́ọ̀kù alámà ẹ̀kẹ́ tí sá sọ ń wa لا تدع عمر بن الخطاب رضي الله عنه اني إذا أنزلتموني في اللحد فافضوا بخدي إلى الأرض تابا في الجيم سنو ساريس مجا أمو أويكم أمو أصفون بي أجكي أويكم قوكا لدادا رضي الله عنه بيني الشيرازي ni wọ́n sọ nínú tírà wọn al-muhaddab kíkẹ́ bẹ́ẹ̀ ni Umar sọ. ẹlẹ́karùn-ún òun náà ní pé lẹ́yìn gbàtẹ́ bá gbókùn sínú sàárè rẹ̀ tán ẹ má gbàgbé pa sọ pé eléyìí tá nàbì sallallahu alaihi wasallam tó pè ní sàárè àwa mùsùlùmí òun náà ní al á ti kọ́kọ́ gbẹ́ ilẹ̀ yóò jìn nígbà tá a bá dé sálẹ̀ tó lọ́ǹtán láwa wo àdójúkọ al-qibla láwa gbẹ́ kòtò bí tá a fẹ́ gbókùn sẹ́mi kí tá a bá ti gbé síta fẹ́ gbé ọ̀tún rẹ̀ lílẹ̀ ta kọjú rẹ̀ sẹ́wù kébìlà ẹ̀yìn rẹ̀ ni ó wà ń ta tẹ́yìn rẹ̀ bá wà ń ta yìí ṣẹ̀rí àtúnfi hàn wá pé ẹ mú blọ́ọ̀kù aláma ẹ fi mú ẹ̀yìn rẹ̀ yẹn dúró nítorí kọ́mọ́bà lọ ṣubú kọ́mọ́bà lọ ṣubú kọ́tẹ́ni tó ṣe wípé ẹ̀yìn rẹ̀ yọ wá fi lélẹ̀ yọ wá kọjú sí òkè kọ́mọ́bà ṣubú bẹ́ẹ̀ ẹ fi blọ́ọ̀kù aláma ẹ sì di ẹ̀yìn rẹ̀ bákan náà ẹlẹ́kẹfà nígbà tí a gbókùn sínú sàárè rẹ̀ tán ẹ rí pé aṣọ tí wọ́n fi tí wọ́n wé mọ́kù lára a ti mú òkun a fi so awé má aṣọ tá a wé mọ́kù lára aṣọ tá a wé má aṣọ tá a wé mọ́kù láhùn lẹ́yìn tá a bá ti gbé òkú sínú sàárè rẹ̀ tán tá a dojú rẹ̀ kọ àlùkébílà yùn àfi kó tó di pa dojú rẹ̀ kọ àlùkébílà tá a bá ti gbé sínú sàárè rẹ̀ okùn tá a fi wé ń tá a sún àtù nítorí kókùn yẹn àtàdédé fi wé òkú lára àtàdédé fi só àfi nítorí ká sọ yẹn ọmọ bàtù nígbà tá a ti wà ń tá a ti gbé dénú sàárè nìsín ọ̀rọ̀ pásọ ń tú àtòtú ọ̀sẹ̀lẹ̀ lọ́ba màtán bàbá ọlọ́lá ó ti kú nìyẹn bàbá olùmọ̀ńlá ó ti dìtà nìyẹn bàbá olówó ọmọ ti lọ nìyẹn olóyè pàtàkì ìjòyè ńlá ọba wọn tí gbogbo wọn wárí fún mr president mr governor mr chairman àwọn lọ nìyẹn tọ́ba tán allahu akbar kí ni wọ́n ń ṣe é lẹ́ẹ̀dì ọdẹrú ọjọ́ yìí ọjọ́ tí ọjà pé wọn náà ni wọ́n ń gbé báwọn ọjọ́ ẹ pé tọ́jú ẹ pé pákó tí wọ́n fi gbé wọ̀ lọ sórí tẹ́ ni wọ́n máa sọ ń pa rẹ̀ báwọn ẹ mẹ́ pápákó ìsìn ọjọ́ tó ẹ pé ìwọ náà ni wọ́n máa sọ pé okùn tẹ́ fi so aṣọ tẹ́ fi wé lára ẹ tú wá gbọ́ pé wọ́n ní èèyàn òtù tó bá ti gbé sísàárì ọjọ́ tó ṣe pé ìwọ náà ni ẹni tí wọ́n pe à wọ́n mà ní ẹgbẹ́ ọ̀tún rẹ̀ lẹ́fi lélẹ̀ kí máa àti tẹ̀sínú sáré àwọn nǹkan tí ṣẹ̀ríyà tó tún tọ́ka sí pé ká ṣe ó náà ní pé alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tá a ti gbé sínú sáré rẹ̀ yẹn ẹ̀rí pé tẹ́lẹ̀ a sọ pé ńgbà tá à ń gbé síbẹ̀ lọ́wọ́ tá à ń sin lọ́wọ́ á fi nǹkan kan mú ẹ̀yìn rẹ̀ torí kọ́ má bàa ṣubú ní ìsìn á wàá fi àti títán á mú búlọ́ọ̀kù alámọ̀ á fi di gbogbo ẹ̀yìn rẹ̀ pa á fi di gbogbo ẹ̀yìn rẹ̀ pa lọ́nà tó ṣe é pé nǹkan kan ò ní sí bí àlàfo láàrin ẹ̀yìn rẹ̀ sí kòtò ńlá tá a ti kọ́kọ́ gbẹ̀yìn gẹ́gẹ́ bí Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu bó ti ti sọ ó ní wa ansibu alayya al-labina nasba ẹ̀ mú àwọn búlọ́ọ̀kù búlọ́ọ̀kù aláma ẹ̀ fi dì mí ní ẹ̀yìn ní àtìpa ẹ̀ fi dì mí ní ẹ̀yìn ní àtìpa gbogbo àwọn ṣẹṣẹ báyìí fún àwọn olólùfẹ́ rẹ ni o torí bá ti kù á pẹ̀lú kàwé lẹ́yìn yìí. ẹgbẹ́lẹ̀ fún ẹgbẹ́ sínú kòtò kan ẹtún kọjú rẹ̀ sókiri nù lẹ̀ ẹtún fi nǹkan ti lẹ́yìn kọ́mọ́bà rọ́nà jáde ìka máa níyìn àmọ́ ìta sọ pé ìyàrá ni ẹyin gangan lọ lólùfẹ́ ẹyin ẹ̀yin lẹ́fẹ́ kọ́ máa rùn lọ́nà tó yẹ pé ó máa dóorùn páyé Allahu akbar ẹlẹ́kẹ̀jì òun náà ní lẹ́yìn ìgbà tí a bá ti gbé yẹn a ti àti wàá bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀pẹ̀ di àti bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀pẹ̀ di àti bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀pẹ̀ di à ń fẹ́ kó ní kálukú gbogbo ẹni tí bá ń bẹ́ ń bẹ̀ lọ́jọ́ yẹn kó fi ọwọ́ rẹ̀ méjèèjì kó fi bu ìpẹ́ ẹ̀kúnwọ́ ọwọ́ méjèèjì kó bu lẹ́ẹ̀mẹ́ta kí wọn náà bùtù gbogbo ẹni tí ń bẹ ń bẹ ẹ̀kúnwọ́ àtẹlẹwọ́ rẹ̀ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta kí wọn náà bùkọ̀ dálé òkú yẹn káwa rí i pé agbọn bí orí rẹ̀ iná là ń dà sí i tó tó bá fẹ́ kó ṣe pé wọ́n padà mú ṣóvẹ̀ wọ́n fi tàn ká ẹ̀dá ìpẹ́ fún wọn mẹ́ta sí torí pé wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ pípa nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ Abu Hurairah radiyallahu anhu ti ṣe gbà wá ó ní sallallahu alayhi wa sallam salla ala janazatin. ثم أتى قبر الميت فحثى عليه من قبل رأسه ثلاثا رواه ابن ماجه بسند جيد قاله النووي قال النبي صلى الله عليه وآله وسلم أتي صلاة الجنازة تقو كلارا بعدها أتي صلاة الجنازة إتا أنا وآله لسي ساريره نقبع تنوافو تنوافو تنوافو النبي صلى الله عليه وسلم وافي أوله méjèèjì alápọ̀nlé ó fi bu ìpẹ́ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ àdásí déédéé bí ọ̀kan kan orí rẹ̀ tó káwa náà kásì bẹ́ẹ̀ ọ̀nbẹ nù kẹtọ́ dà. ẹlẹ́kẹta nínú àwọn nǹkan eléyìí tá fẹ́ ká ṣe lẹ́yìn ìgbà tá a ti náà ní pé tẹ̀ ń tẹ̀ lọ síbẹ̀ yẹn ṣé kẹ́ túkálẹ̀ kan náà ni àbí kọ́ńkálukú díẹ̀ torí pé amr ibn al-aas radiyallahu anhu òun ló sọ àsọtẹ́lẹ̀ kan ṣáájú kó tó di kókó ó ní fa idha dafantumuni lọ́jọ́ tí mo bá kú lẹ́yìn ìgbà tẹ́ bá bò mí mọ́lẹ̀ tán fashunnu alayya turab shanna ẹtẹ́ ìpẹ̀lú lẹ́yìn tí a ti bò mí mọ́nu lẹ̀ tẹ́tí fi búlọ́ọ̀kù dí mi lẹ́yìn ẹ wá dé pẹ̀lú mi ní dídà lẹ́ni gbogbo kòtò tẹ́gbẹ́ ẹ dé pẹ̀lú. thumma aqimu hawla qabri qadra ma tunharu jazur wa tuqassamu lahmuha. ó ní tẹ́ bá ti wá sí bẹ́ẹ̀ tán ẹ dúró nídìí sàárè mi ẹ má lọ o ní déédéé iye àsìkò tó lè gbani láti gúnra fún mi ká sì fún ká sá ẹran rẹ̀ ká pín iye àsìkò tó lè gbani láti ṣe nǹkan mọ̀ ń fẹ́ kẹ́ dúró bẹ́ẹ̀ ń di sáré mi ìyẹn ni pé wọ́n bá gúnra fún mi nìyí wọ́n kún wọ́n sá ẹran rẹ̀ ká gbogbo ẹ̀ ó lè má gba àwọn ìṣẹ́jú méjìlá lọ́dọ̀ àwọn tó máa ṣe dáadáa mò ń fẹ́ kẹ́ dúró di sàárè mi bẹ́ẹ̀ kí ló dé ìwà Amr ibn al-As ó ní hatta asta'nisa tọrọ wù mí kí n bá yín najú díẹ̀ báwọn kí n bá yín najú díẹ̀ báwọn wà á ń dọrọ wà á ń dọrọ máa da ọrọ jẹ ọbẹ yìí rọṣọlá rọbì kí n fi wá wo kí ní n fi fọ èsì fáwọn aránsẹ olúwa mi ń gbà wọn bá dé yàní pásítọ̀ tẹ̀sí mi ẹ má tètè lọ ẹ dákun ẹ dúró díẹ̀ kí bíbẹ́ yín nídìí sáré mi kọjá pé mò ń fi yín sèǹdàjú kí n fi lè bá wo kí ní fi fèsì fáwọn àrántí olúwa mi gbà wọn bá dé àwọn mọ̀lẹ́kà al-Imam Muslim ọlọ́gbẹ́gbà wa ìjáde. kò sí tàbí ṣùgbọ́n pánàbí sallallahu alaihi wasallam kó lọ sọ bẹ́ẹ̀ ànábì ó sọ pé ńgbà tó máa sìnkú tán ẹ dúró ẹ bá a nájú kó lè bá a má kí ní ó fi fèsì. tó ṣùgbọ́n tá a bá rẹ̀ nìkan tó ṣe bẹ́ẹ̀ nítorí pé pé sàábì kan sọ bẹ́ẹ̀ à ń bẹ lọ́nkọ́ mọ́kò ṣùgbọ́n wọ́n sọ kò sì sọ pé tẹ bá para kún mi yẹn kẹkún kẹkún ẹran rẹ o òun ń ṣàlàyé nípa àkókò ike iye àkókò tí wọn ń bùkátà láti fi gúnra kún mi iye àkókò tí wọn ń bùkátà láti kún iye àkókò tí wọn ń bùkátà láti sàkún ẹran rẹ ìyọwọ ọsẹ tí péréte ń mọ fẹ kẹ fi dúró níbi sàárè mi bẹ́ẹ̀ kó fi jẹ nǹkan tí mò ń fi ń sènà jù kó tó di pé àwọn mẹlẹkọ wa bìmí lè rí nǹkan ẹlẹkẹrin lẹ́yìn ìgbà tẹ bá ti bòkú mẹlẹ tán à ń fẹ́ kẹ́ tọrọ àforíjì fífẹ́ ti sàdúrà fún nídìí sàárè rẹ̀ yẹn ṣáájú kẹ́ tó kó ń bẹ̀ àdúrà wo lẹ́ẹ̀ máa ṣe fún ọlọ́run fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ọlọ́run bá fún lésì fọ̀ Uthman ibn Affan radiyallahu anhu sallallahu alayhi wa sallam idha faraga min dafn al waqafa alayhi wa qala ọlọ́run anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà bá ti gbòkú mọ́lẹ̀ tán anabi máa ń dúró ní déédéé bí ọ̀kan kan orí rẹ̀ anabi ọwọ́ sọ pé istaghfiru li akhikum ẹ tọrọ àforíjì fọmọ ẹ̀yà yín wasalu lahu at-tathbit ẹ sì tọrọ lọ́dọ̀ ọlọ́run kó fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ fa innahu al-ana yus'al nítorí bá a ṣe wáyé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn mẹ̀lẹ́kà ń bilé rè alimami Abu Dawud òun ló gbé jáde bí sanadin sahih gba ọ̀nà kan tó gún régé eléyìí túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tá a bá ti bòkú mọ́lẹ̀ tán kó tó di kó ní kálukú wa á tún ká máa lọ ilé á tọrọ àforíjì fún á sì tọrọ pípọ́ lọ́wọ́ bó fún létí fọ́ tó bá tó pé allahumma ighfir lahu allahumma thabbit allahumma ighfir lahu allahumma thabbit ó ti tó ọlọ́run foríjì ọlọ́run fẹsẹ̀ rẹ̀ rìn lẹ̀ ọlọ́run fún létí fọ́ ó ti tó. eléyìí túmọ̀ sí pé oníkálukú láàyè rẹ̀ láì gbóhùn sókè láì yọ ẹnìkan lẹ́nu ọkàn rọra wí allahumma ghfirla allahumma thabbit ó ti tó. àbùkátà ike ká mọ wá gba àdúrà náà sí mọ́ra wa lọ́wọ́ pé bàbá ìmáàmù ẹ̀yin ní ẹ̀bẹ̀rẹ̀ bàbá làdáni ẹ̀yin náà ṣe ti yín àbá tafsiri wíjẹ apẹnisẹ́sìn ajínigbérun gbogbo eléyìí sọkúsọ lásán irọ́ nǹkan ịrọ yín jẹ́ àwọn àtò ẹnìkan á fi fatia di láfi ìdájà fatia gbogbo eléyìí kò sẹ́ni tọ́bíà o allahumma ghufirla allahumma tẹ̀bẹ́t ètí wọn ní ká mà ní ká mà kéṣe wọn ni ká máa gbé mu láàmà gbé wẹ̀ wọn ká ṣe àwọn mọ́tò àmà ẹni jẹ ẹ̀yẹ wọ́rú fi wa. bẹ̀rẹ̀ látòrí sọ̀látòl jànáza kí lẹ́ẹ̀ máa wí ń bẹ́ kí lẹ́ẹ̀ máa tán máa wí ń bẹ́ ìbá pọ̀lọpọ̀ kan súfe ni omi kan sọ̀ ni kọ̀mọ́ nǹkan tán máa wí ń bẹ́ ó tún ti wá dórí pé àwa fẹ́ máa lọ abẹ́ kí ọmọ ya gbọ́dàbọ̀ àtúmọ̀ndáwù bọ́ba fẹ́ lè ó bẹ́ ìwọ́lọ́mà àmọ́ bá ti tọrọ fún bọ́lọ̀ foríjì àmọ́ bá fi tọrọ fún pé tọ́ ìdánwò ńlá lélẹ́yìí bá pété yẹn bá ti fìdí rẹ́mi bẹ̀ ìfìdí rẹ́mi láíláí ni kí la tún wí. ó léwu púpọ̀ ìjàmbá ń ti ọ̀pọ̀lọpọ̀ tí àìmọ̀ kan bá ti pọ̀ fáwọn èèyàn tágídí ti kun tífẹ̀ẹ́ nu ń bá wọn jà bí ti ṣe máa já sí òfò náà nù. tọ́ba ti wí tiẹ̀ máa lọ òbúkátà láti dúró. allahumma ghfir tọ́ba ti sọ bẹ́ẹ̀ máa lọ rẹ̀ akramakumullah báyọ̀ wọn náà ti rírí lẹ́yìn ìgbà tí wọ́n bá bò kú mọ́lẹ̀ bá ń tán ẹnìkan wá lè bọ́ wájú kọ́ wá lọ máa pé òkú ìwọ ọlágbájá báyà orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim ìyá rẹ̀ ń jẹ́ Shifawu ó lè ní Ibrahim ọmọ Shifawu mo pè ọ́ dá bó o ṣe máa sọ ashhadu an la ilaha illallah. وأشهد أن محمدا رسول الله بوتي سن ولاي كتو دي قالا إن واب بقولو نافو ألوني ما باتين كتو ما بتالي ملاي هاري كي أوامي ما سيبه تلالي توان سيبه كما كي odó ó kún ìfẹ́ نتوري fún wa ni nítorí pé kò sí ẹgbàá wa kan tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ tọ́tọ́ kà sí pé ká sí bẹ́ẹ̀ fún lẹ́yìn ìgbà tá a ti bò òkú mọ́lẹ̀ àti pé gan àwọn ẹ̀gbá wa tírú rẹ̀ wá nínú rẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní kò gún régé kò fẹsẹ̀ rinlẹ̀ kò tiẹ̀ dá bẹ́ẹ̀ ni al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala ni wọ́n sọ nínú tírà àwọn Zad al-Ma'ad bẹ́ẹ̀ náà ni al-Imam nawawi àti àwọn míì nínú àwọn olùmọ̀ wọ́n ní hadithun da'if al-Imam as nínú tírà àwọn Subul as àwọn náà sọ pé kọfẹsẹ rin làbí tí wùlò kéré ma àti pé pápá gan ìnàlà àmà làbí ìbẹdà káti ẹ máa lóru rẹ gan àdáda lẹ wàlẹ ayọwọ sọ̀rọ̀ bí kẹsìrẹ ti máa ń yẹ fàálù ẹ má jẹ kí pípọ àwọn olódò tí ń serú rẹ ọtàn yìí jẹ ẹ má jẹ kí pípọ àwọn olódò tí ń serú rẹ kọtàn yìí jẹ eléyìí tí ẹsìn ìsìláàmù sọ nípa kánú ni nígbólóńlá ìlàhà ìlọlọ ó ní í ṣe pẹ̀lú ẹni tí ń pọ̀ ká kú lọ́wọ́ tí ò tí ì kú ni àmọ́ ẹ̀yìn tí ìbá ti kú tó ti fi lé ayé lẹ̀ kò sí gbólóhùn la ilaha illallah àkàtà ọ̀fẹ́ nù ma ó ti parí ó ti parí nù à ń bọ̀ sùgbọ́ sí pa wà lọ ti sàárè rẹ̀ á máa wá pè lóko rẹ̀ á máa wá sọ pé bí mo bá ti ń pè tí wọn náà máa pè tẹ̀lé mi lẹ́yìn eléyìí ò sí nù tí wọ́n fi kọ́ wa kò sí nù lànà mùsùlùmí kó dènà sí ẹgbàá wa tó sì mú wa kọfẹsẹ̀ rìn náà láti gbọ́ yẹn wáyé o ǹjọ́ wa tọ́ ká gbé òkú ká gbé jáde nínú sàárè rẹ̀ lẹ́yìn tí wọ́n ti bò mọ́lẹ̀ bí bẹ́ẹ̀ ni kò sí tó burú bẹ̀ tó bá jẹ́ pé ìdí pàtàkì kan bẹ tó lè mú wa ṣe bẹ́ẹ̀ ṣẹ̀rí ọ̀tá kù bíi ká mà dájú pé òkú ti ń bẹ nínú sàárè yìí wọ́n sin láì jẹ́ pé wọ́n wẹ̀ ni wọ́n sin wọn ò fa sọ ìgbẹ̀yìn wọn ò fi wé lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá ti mà bẹ́ẹ̀ á gbé jáde àwẹ̀ tá a bá wẹ̀ tán á fàtọ̀ funfun á fi wé lára á wàá ti sọ̀látùl jánásà sí lára á ṣẹ̀ṣẹ̀ wá lọ gbé sí i. bẹ́ẹ̀ náà ni ó wá nínú ẹgbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jábìrì ibn anhuma ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó wá sí Abdullahi ibn Ubay lẹ́yìn ìgbà tí wọ́n ti sin tán tí wọ́n ti gbé wọnú sàárè rẹ̀ wọ́n gbé wọnú kòtò tí wọ́n sọ sí anabi sallallahu alaihi wasallam wọ́n apá láṣẹ pé kí wọ́n gbé jáde fún wọ́n gbé jáde nínú sàárè rẹ̀ fa wada'ahu ala rukbatayhi anabi wọ́n gbé lórí orúnkún rẹ̀ méjèèjì fa nafatha alayhi anabi wọ́n tusi lára nínú tó ẹnu rẹ̀ wa albasahu qamisa anabi tí wọ́n amú ẹ̀wù rẹ̀ kan ó gbé wọ́ lọ́rùn qala Jabir جابر بن عبد الله رضي الله عنه أني وصلى عليه والله عالم أنا بسنت صلاة السلارة الله لما الإمام البخاري لو بجد عبد الله بن أبي هنا لقى منافق wọ́n ti sin tán àwọn nítorí àdúrà tí anabi fẹ́ ṣe fún yìí anabi ni kò wọ́n yọ jáde fún un. tọ́ tọ́ jábìrì náà sọ pé Allahu àlẹ́ ọlọ́run lọ́ọ́ máa jù nítorí pé gbogbo wa ti mọ̀ pé mùnáfìkì ńlá ni Abdullahi ibn Ubay ibn Salul olórí igbó burúkú ni olórí igbó ńlá sí nítorí pé ó fi àìgbàgbọ́ ó fi pamọ́ ni wọ́n fi ìmánì hàn síta kódà anabi sallallahu alayhi wa sallam ọmọ rẹ̀ kan ọmọ abdullahi bin ubay ó ti wa bá anabi rí kí ẹ ń pa bàbá mi nítorí pé ó ti ṣe àwọn tí ń wò pé padà sọ fẹ́ nìkan pé kọ́ pa ẹ̀rú sì ń bà mí kí ẹ má lọ nítorí pé ní gbogbo Madina yìí àwọn ansor sọjára Madina èmi ọmọ ẹnìkan sọjá yìí pé máa ṣe pẹpẹ furu fún bàbá rẹ bíi tèmi ìwà ni jẹni tọkàn mi ò lè gbà kí n máa wọ ẹni tẹ ẹ bá pa aláṣẹ kọ pààràn kó n sì tún rìn lókè pẹ anabi sallallahu alaihi wasallam da'ahu fa inni akhsha an yuqala inna muhammadan yaqtulu ashaaba sísílẹ torí ń bà mí kọ́ mọ́tò pé muhammadu ń pa àwọn sàhábà rẹ̀ nítorí pé tí mi bá a ṣe lójú ayé lànàbí náà fi bá a ṣe ṣùgbọ́n dára ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ànábì tún ni kí wọ́n gbé jáde nínú sàárè rẹ̀ ó gbé lórí orúnkún rẹ̀ méjèèjì ó tún tutọ́ sí i ó tún fi aṣọ rẹ̀ ó fi sí lọ́rùn jábìrì tún ní ànábì tún ṣe sọ láti sí lára wàláhu àlẹm jábìrì fúnra rẹ̀ ó dẹ̀ wàláhu àlẹm alimami Bukhari òun ló gbé ẹgbàá wáyé jáde bẹ́ẹ̀ náà níta náà bá ti máa kókó kan wọn ọ̀wẹ́ ẹgbẹ́ jáde yìí lópin ìgbà tá a mọ̀ pé àárín ìgbà tí wọ́n bò mọ́lẹ̀ sígbà táwa ń sọ yìí ara rẹ̀ ò lè ti bàjẹ́ abẹ́bí ẹ̀ mọ̀ pé aṣọ rẹ̀ tó fi kú náà wọ́n fi lọ sí bí àwọn ẹni tó ṣe síjàmbá mọ́tò pa so lánàá lọ ṣẹlẹ̀ wọ́n ti lọ gbé wọn sí bẹ́ẹ̀ a ẹ lọ yọ ẹ wẹ̀ ẹ fasọ gbẹ̀yìn ẹ fasọ funfun ẹ fi wé e lára ẹ sì sọ láti jànáza sí lára kẹtù wá sí nínú àwọn adádálẹ̀ tá a gbọ́dọ̀ ṣọ́ra fún òun náà ni pé tó bá ti ń gbókù bọ̀ wọ́n ń gbókù bọ̀ wọ́n ń gbé bọ̀ wá sórí tẹ́ níbi tó fẹ́ sin sí ẹ rí i pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pa màálù wọ́n bẹ̀rẹ̀ sí pa màálù lórí tẹ́ ṣáájú kó tó di kí wọ́n bò fún malẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ha ẹran rẹ̀ kó tó di kí wọ́n bò malẹ̀ àdáda lẹ̀ nù ọlọ́mọdé adì ẹran kẹran wọ́n á sọ pé ẹran ló dínkù nú ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n máa fọ́ lẹ́ran abújẹ́ wọ́n náà máa jẹ́ wọ́n máa pọ́ntì lábí ó kọ́ ọ̀lú kan bẹ́ẹ̀ ọlọ́mọdé torí ẹ ká kíyè sára nínú àwọn adádálẹ̀ eléta gbọ́dọ̀ tún ṣọ́ra fún òun náà ní pé wọ́n ń gbé bàbá màmá yẹn lọ sórí jẹ́ atọ́kùnrin àtòbìnrin ni wọ́n dá tẹ̀léra wọn ọlọ́mọdé ẹ gbọ́dọ̀ sí pé àwọn obìnrin ọ̀tẹ̀lẹ̀ yìí àwọn ọkùnrin nìkan àwọn ni ó gbé lọ sórí jẹ́ àwọn obìnrin kópa nínú sọ̀láṣì jánásà àmọ́ wọn gbọ́dọ̀ tẹ̀lé òkú lọ sí ibi tí wọ́n ti sìn. àmọ́ wá gbé lọ àmọ́ pariwo. onkewu lọwọ kéwú lọ́wọ́ níkú wọlé dé ó ń sàlùwàlá níkú gbẹ̀mí abẹ́rẹ́ nǹkan mẹ́rin bàbá tí ọmọ jẹ́wó olódo tó kú láì má jẹ́wó wọ́n máa parọ́ sẹ́mẹ̀lẹ́ka lẹ́fẹ́ parọ́ fún ni àbọ́lọ́ wọn lọ ń ala níkú gbẹ̀mí ẹ̀ ó ti ṣe sọ láti ní ìsìn láti di pé nàìjíríà ni náà ẹrù ẹni fọlọ́ ni. wọ́n tún lè gbé ẹ̀yìn fọ́tò bàbá lọ bàbá rere sá ni bàbá wa bàbá rere sá ni bàbá rẹ̀ bàbá kà ó ti pa gbogbo ará àdúgbò lọ́mọ ó fẹ́ pa wọ́n tán. tó bá tiẹ̀ wá jẹ́ èèyàn rẹ̀ ta ló ní ẹ máa kọrin tẹ̀lé ta ni pé kí ni àbùkátà gbogbo ẹ̀ akramakumullah nínú rẹ̀ náà ni wọ́n ló sọ̀rí kọ́ tọ̀ríkọ ni bàbá yẹn ṣe kú tìjàníyà kàdìríyà ṣàdìlíyà nàkìjàbẹ̀ndíyà bàtẹ̀wíyà. wọ́n bẹ̀rẹ̀ sí ni jó wọ́n máa takòtò lójú títì láìlà ìlọ̀sà láìlà wọ́n tún máa ṣe pé orí yín fọ́ ẹ̀yin tẹ́ ẹni ká má ṣe orí yín fọ́ àti fọ́ yín lórí làwọn sùn. títí ọlọ́dọ̀ ti máa kú eku tọ́ bá débi tí ò sọ́dà ńkọ́. àfa wọ́n á sọ pé àwọn tó kórìíra zikiri àwọn tẹ́ dá wọn lójú lónìí kó zikiri ńlá kan ló kú ẹgbọ́rọ̀. subhanallah àdáadáa lẹ́nu ọlọ́mọdé á tó pẹ̀lú àwọn ọ̀daràn torí tí wọ́n bá ti bá àwọn ọ̀daràn tó ọ̀daràn ni ó gbé ọ lọ sórí tẹ́ ọ̀daràn ni ó gbé ọ sáré eléyìí ń bẹ́ẹ̀ nù àwọn àdáadáa lẹ̀ tá a gbọ́dọ̀ dènà sí nínú rẹ̀ náà tún nígbà wọn bá ti gbókùn sí sáré wọn wá ní àwọn kẹsùrà méje òun tún lè gbé láwà ní bí òṣùká yóò tún lè sùn sẹ́yìn ẹ̀sùn sẹ́yìn bàbá kan bọ̀ ti pọ̀ wọ́n máa pọ́nrọ́ lẹ́nu ẹ̀wù ni wọ́n máa fi já àfà níbi táyì ti pọ̀ ẹ̀wù rẹ̀ ah mashallah láwà ní rẹ̀ kẹ̀kẹ́ mashallah ó lé ní ẹ̀yà ẹ̀yà ẹ̀yà bàbá ń bọ̀ ẹ̀ á máa gbé àwọn súrà lọ́kọ̀ọ́ ẹ̀ka kúlọ̀ àwọn rọ́bì falak ẹ̀ka kúlọ̀ àwọn rọ́bì náà ẹ̀ka kúlọ̀ wàlláhu ahad ẹ̀ka ìdájà odi márùn ẹ̀ka kúlọ̀ yá yọ̀ọ́lù káfírún odi mẹ́fà iná nzàláwò kó wọn tẹ́lẹ̀ ṣẹṣẹ àdáda lẹ gbogbo ẹ̀ kò sínú lànà nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ sì máa pé bí irọ́ ti ṣe kìtó ní máa bíwó láwùjọ àwọn olódò gbogbo àwọn tí ń pe òkú pé àwọn fẹ́ nù ní la ilaha illallah lẹ́yìn tẹ́ ti bò mọ́lẹ̀ àtirú ìtọ́gbọ́ wájú ti ń pe ẹ máa ké àwọn súrà yìí fẹ́ràn pé ó bi tiwọn bọ̀kọ̀ àbọ̀kọ̀ ni ó tó níjọ́ tó bá di yawmul hajjil akbar ọjọ́ bídìí àlá gbọ́dọ̀ kẹta ni àbíjọ́ kẹjọ ni àbíjọ́ ogójì ọjọ́ ni àà wọn ó di àwọn tiwọn lọ́tọ̀ ni lọ́jọ́ fídíà ńlá nítorí ah bàbá tó nu bàbá ńlá yìí láì lọ́la nìyẹn lẹ́yìn kú wọn bàbá tó yọ tó fa àwọn súra yọ ẹsẹ̀ bíbọ́ yẹ ọ́ hábì kan ni ọ́ fà yọ nínú àlùkùrá nìkan ẹ ká ẹ ká mm, àwọn ẹni bá jẹ́ ní lálà kàrú ẹ̀ ẹ gbọ́ so wọn náà wọn àti jẹ́ kó wọn náà dá kan mà lọ́mọ yọ ẹ bá ń fi owó ìsí àpò bàbá bá ń délé ni ok bá ń dọ́jà nǹkan.

bẹ́ẹ̀ náà ni ẹlòmíì tún lè bọ́ wájú yọọ máa ṣe àwọn àdúrà kan níbẹ̀rẹ̀ gbogbo àdúrà yẹn as'aluka wa as'aluka wa as'aluka wa as'aluka wa as'aluka yóò kún bẹ́ẹ̀ lọ́wọ́ àmì wa as'aluka àmì wa as'aluka àmì wa as'aluka àmì àmì nà. gbogbo àwọn àdáda lẹ burúkú sáfi ń gbọpọlọ lọ́wọ́ àwọn èèyàn gbogbo ẹ̀ kò sínú tánàbí Muhammad sallallahu alayhi wa sallam tó mú wa pé kẹsì fókù lẹ́yìn ikú rẹ̀. kò sí nǹkan kan nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí tó fẹ́ lẹ̀. wáyé o sábà ti dúró lẹ́yìn tá a bò mọ́lẹ̀ allahumma ghfir lahu ti tán ọlọ́run foríjì ọlọ́run fẹ́ sẹ́rin rìn lẹ̀. mùsùlùmí ni wọ́n ní kó gbé mùsùlùmí sí kì í ṣe pé káfìrí ni wọ́n ní kó gbé mùsùlùmí sí. a bàbá ti wọn ní láìsí sí gbogbo aráàlú wọn ní láìsí sí gbogbo aráyé wọn ní láìsí sí gbogbo ará àdúgbò gbogbo kèfèrí gbogbo dínkà gbogbo fọọlù gbogbo jọọnù gbogbo ògúndigba tàgódógójì kálukú wọn á tẹ̀lé yín lọsórí tẹ mùsùlùmí ọlọmọdé ọlọmọdé mùsùlùmí nìkan iná ọlọ gbé mùsùlùmí sìn ẹni tí èsè mùsùlùmí kó dínà ẹni tí èsè mùsùlùmí kó dínà irú rẹ̀ náà ni tó kù bá kú táìkú láwùjọ Yorùbá yìí àwọn oríṣiríṣi lẹ́ẹ̀ wọ́n lè sọ pé gbogbo ẹtí ń bẹ́ ń bì kọ́ sàlùwàlà àti káfíìrì àti mùsùlùmí ẹ̀sà sàlùwàlà à kí ni jàlùwàlà fún káfíìrì sani jájá mọ́sálásí wọ́n sani ẹ̀yin náà ẹ̀kọ́jú ẹ̀kọ́sẹ̀ ńgbà tó ń bá ti tán agbègbè yẹn mẹ́tò lọ ìlọ ìlọlọ lọ ìlọlọ abẹ́ ṣe mílíọ̀n kan ni kò síbọ̀ràn rẹ ti tó wájú ọlọ́run àwọn mọ̀lẹ́kà ò gbé mọ̀lẹ́kà kẹ́ni ò gbé ẹ gbọ́rọ̀ àbí lọ́nà bá tún gba sọ́ọ̀sì lọ èyí tún gba léèdì lọ kẹ́ ẹ máa wo bí àwọn alákòóbọ̀ olódo bí wọ́n ti ń bẹ́ẹ̀ sìn jẹ́ láwùjọ wa. akramakumullah agbọ́pọ̀ àti sìnkú tán kí ni tó tún jẹ́ ìwọ̀ òkú lẹ́yìn ìgbà tá a bá sin tán. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú ìwà míì tún wà ó tó tún jẹ́ ti òkú wa tó ti kú tó sì jẹ́ ọ̀ràn yẹn lórí wa kàrípa pè fún ìwà yìí òun náà ni wọ ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni qada'u daynah kábà san gbèsè rẹ̀ tókù bá kú kúrò láyé ń bí lẹ́ni tó ṣe pé ó jẹ àwọn èèyàn lówó ó jẹ wọn ní dúkìá lójú ayé rẹ̀ tókù sì gbìyànjú gbá gbogbo ọ̀nà láti rí pé ń san gbèsè yìí tí ó gbé gbèsè onígbèsè lọ ṣùgbọ́n tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa kò fún ní kápá àti lè san gbèsè yìí tó fi sílé ayé sílẹ̀ tó kù bá ti kú ó ti di ọ̀kan nínú ẹ̀tọ́ rẹ̀ ó jẹ́ ọ̀ranyàn lórí ẹni tó kù bá fi sílẹ̀ pé kí wọ́n bá pè tábàárí nínú àwọn ọmọ rẹ̀ tọ́ba san gbèsè eléyìí tí bàbá rẹ̀ ò rí san látàrí kòsíkòsí àbí látàrí pé ikú kán bàbá lójú kò jẹ́ kó lè san tọ́mọ rẹ̀ bá bá san á ntọ́ da lọ́mọ ṣe o ọmọ ò tí ẹ̀ rí san ọ̀kan nínú àwọn olólùfẹ́ rẹ̀ àwọn ni wọ́n bá san nítorí sùn wọn lẹ́sẹ̀ nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam oní nafsul mu'mini marhunatun bidaynihi. حتى يقضى عنه رواه الإمام الترمذي النبي صلى الله عليه وآله وسلم أن يمي مؤمني تكو ولقبس لارن wọ́n sọ̀rọ̀ wọ́n fi dógò sára pèsè rẹ̀ wọ́n ò ní tú sílẹ̀ ó dìgbà tán bàbá san. nínú dáadáa òun náà ní ká rẹ́ni bá bàbá yìí màmá yìí ọmọ yìí ọmọbìnrin yìí san gbèsè rẹ̀ lẹ́yìn ikú rẹ torí pé ní ó jẹ́ kó ní ìtúsílẹ̀ nínú sàárì wọn. àmọ́kádákun láti amádáàmú pẹ̀lú ẹ̀ ẹni ọjẹ gbèsè ti kú ẹ lọ bá nù sàárì rẹ ìwọ dájú burúkú ni o eléyìí tẹni tó ná òronú pò ń òkùnjọ kan máa wù múmi ni ni wọ́n pè é báwo wá ní kèfèrí sẹ́mi pé tí ó sì ń ó gbogbo eléyìí lọ múmìnì bá kú pẹ̀lú owó olówó lọ́rùn pẹ̀lú dúkìá dúkìá lọ́dọ̀ tí ó san padà ẹ̀mí rẹ̀ ò ní nísìmí torí ló ṣe àyàn lórí wa ká sọ gbèsè jẹ ká sówó yá ká sọ́ra fáàmà ara wa bọ ìntagbára wa ọba ká gbèsè tó jẹ kọba jẹ dáadáa ló fi ṣe kọba já ìdá òní nísìmí nù sàárì rẹ ó dìgbà tó ọba tó tán ìwọ sì ti kú à ń fọwọ́ ara ẹni san gbèsè tá a jẹ kò lè ṣeé ṣe fún wọn má àfi kárẹ́ ní bọ́ san irú ta lọ́wọ́ mà tó fi ilẹ̀ lẹ́yìn ikú rẹ̀. àwa kan ká fi rora wa wò ká pé bàbá wa kú pẹ̀lú gbèsè ṣé ọ̀kọ̀ọ̀kan nu aláàánú bàbá wa bàbá tó bí wa sẹ́kùn ní sábàbí tá a fi wà láyé ṣé gbogbo wa náà láàánú bàbá wa kéde gbogbo ọmọ ló máa láàánú òbí rẹ o ṣé gbogbo wa náà láàánú ìyá wa níbi tó máa mí ti ń fi ẹ̀sùn burúkú kan bàbá rẹ̀ pé bàbá wo bàbá tó bí yàn tí ò lè fowó tàyàn bàbá wo bàbá wo náà lọ́wọ́ akú yìí lọ́dọ̀ ọmọ wo ṣerú ọmọ àwọn yọ̀ọ́fẹ́ sànù bàbá àwọn torí ẹ kálára kọ́sọ́ra kẹ́ni bá orí ara rẹ̀ kọ́mọ́ alẹ alẹ̀ láti bá a tán lẹ́yìn ikú torí pọ̀ mọ́rúta ló filẹ̀ òfin ọlọ́run sì ní pé ẹ̀mí rẹ wọn ó sọ̀rọ̀ sára gbèsè rẹ ò ní nísìmí orígbà tán bá tó ti kú tá ìkú gbogbo ẹni tó kù yìí bí ó ti kó nǹkan wa. tí ìyàwó yín bá jẹ́ ẹni tọrọ ra lé díẹ̀ ní nǹkan díẹ̀ ọ̀sẹ̀ kù gbogbo ẹni tí èkì yín tó ti kà yín kọ́ta tẹ́lẹ̀ lójú ayé yín àwọn ni ó kọ́kọ́ bẹ́ẹ̀délé yín nínú àwọn mọ̀lẹ́bí ẹ kọ́kọ́rọ́ mọ́tò yẹn kọ́ highlander ẹ jíìpù yẹn kọ́ ẹ kọ́kọ́rọ́ camry kọ́ a ah, bóun ni gbogbo kọ́kọ́rọ́ tẹ̀ ń béèrè ti jẹ́ a ah, no àwa ni mọ̀lẹ́bí. torí káwọn nǹkan yẹn wọ́n bá lọ sọnù ó lè gbé wuli tí ó sì gbé náà àwọn àwe ilé epo àwọn àwe wọ́n ti pè allocation táǹgbà lọ́dọ̀ Dangote wọ́n kọ́kọ́ sọ àwọn ọmọ àtìyàwó wọ́n sọ wọ́n sí hòhò torí wọ́n ti bínú tiẹ̀ náà kó tó kú tẹ́lẹ̀ ṣé bí o bá ẹ̀ wọ́n kàn rẹ́rìn sí ọbẹ̀ yàtọ̀rọ̀ kọ́bọ̀ tó ń bù wọn lẹ́ẹ̀kan láàrin tó o bá kú yọ kọjá pé àwọn lu ọ̀pá wọ́n sì máa sáré sí dúkìá rẹ̀ kọ́dọ̀ ó rí pé àwọn ọmọ gan ọ̀daràn náà lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ náà fẹ́ràn rẹ̀ ẹ̀rí tí yẹn bá kú sábà wá bá wa pé ẹ bá wa pín ogun wọn níta máa sábà gbé wa nílé ilé bàbá wa ilé pẹ̀tẹ́sì ni ara méje ń sálẹ̀ mẹ́jọ lókè ókè bàbá yín tó kú yẹn wọn ò ní nǹkan kan láyé ju wọn ti wọn ti à ah, ókè bàbá yín wọ bàtà fa bàbá yín ó rìn wòwò kú ni kò lẹ́wù àwọn akójú bàbá yín ló ń kọ ayé tó ti dáyé ẹ̀lú ẹ̀lú bàbá yín ò láǹṣẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ń má gbogbo eléyìí ẹ sáà ti wá pínlẹ̀ ẹ̀ẹ́dì káwọn ọmọ náà ó lè àwọn gbé wiri kálukú náà ti kó ìtọ́wọ́ rẹ̀ bà àmọ́ lẹ́ngbà tó ṣe kókò ṣe sálà ké kẹ́ni kò ṣe bọ́wọ́ wọn bá tó tẹ̀wé lé ẹlòmíì òsì lọ yáwó bá jì pé kíni ẹ ṣe sùúrù ogún ọdún ni agreement ta ní pẹ̀lú báńkì lẹ́yìn ogún ọdún àwọn akùn àjẹpìtà lọ́wọ́ fẹ́ràn wa nítorí tọ́lọ̀ kò sẹ́ẹ̀ sí torí rẹ̀ ẹ má dáràn án lẹ̀ dé pé kẹ́lòmíì ọba yín tán ẹlòmíì ọ̀rọ̀ ọlọ́run pípọ̀ láti máa jẹ gbèsè àtẹtọ́ pàtàkì àtẹtọ́ pàtàkì yóò máa jẹ gbèsè ní gbogbo tọrọ kọ́bọ̀ tó bá bọ́ sọ́wọ́ rẹ̀ yóò máa fi san gbèsè ní títí ọjọ́ ayé kí la fẹ́ ti ṣe a ẹ̀yìn ṣe ṣe bẹ́ẹ̀ ṣe má ìyá fi ma lásán yóò bá yóò jẹ gbèsè tí ò ní san láàrin ọdún méjì ṣé irú ìyàwó eléyìí ó tún ṣe sì lóyún mi onílóyún mi ò torí gbèsè ń retí rẹ tó lè san lọ́dún méjì àjàjà tí máa ń sin máa ń lọ ilé ọkọ yóò bá àyè sin máa lẹ́ẹ̀mejì àyèmọ yọ ọmọ tí ń lọ ilé ọkọ lẹ́ẹ̀mẹ́fà so yọ àlọ dá gbèsè yọ lọ jẹ gbèsè àwọn ilé ilé ayẹyẹ kan ilé àjọyọ̀ kan tán dálẹ̀ ní ìsìn pé wọ́n lè pe ọ̀sán kan three hundred thousand ni ẹnjọ́ ẹ fún gbogbo òwò tí ń ṣe kò ní thirty thousand

ẹja kí sara jama bàbá rẹ ló kú màmá rẹ ló kú tó bẹ́ẹ̀ má yóò bá lẹ́bù yọ jẹ gbèsè lọ́ní rẹpẹtẹpẹ àbá mi bá mi ọ̀jẹ́ bẹ́ẹ̀ ọlọ́gba àwọn màálù méjì ń kára fúlàní lé ọká elépo ọgbà epo méjì elépo ń lé ọká ó iyọ̀ àwọn náà tún lórí kíni gbèsè òfò tọ́lọ̀ ọ̀bíọ́ bọ́lọ̀ lọ́ba ni ọmọ asòkú òfò bá wọn ò ní sí torí gbogbo ńtọ́lọ̀ ni òsín náà kúnlẹ̀ èyí sí akramakumullah gbèsè ọ̀wà kúnlẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà wo wá la fẹ́ gbajà táàfì rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀lù kìyàm níbẹ̀rẹ̀ sí Islam sábà fi lè gbókù wá bá nàbì sallallahu alaihi wasallam kó ti kú ká nàbì òsè sọ̀lá sábà lọ jẹ gbèsè tó sì fowó lẹ̀ tó tó san gbèsè o aa òfin kankan lẹ̀ tó tó tó tó tó san gbèsè ẹ lọ ṣe sọ láti ṣe yàn yín lánàá ànábì ò ní ṣe ẹni tí ànábì wa kọ̀ láti ṣe sọ láti ṣe la ọ pàdánù torí pé ànábì sọnù àdìsí kan ó láwọn òkúta ẹrí yẹn sàárè máa kún fọ́fọ́ ní òkùnkùn lórí gbogbo òkúta bá gbénu ẹ̀ ní níṣẹ́ lọ́lọ́run máa ń tan ìmọ́lẹ̀ sísàárì àwọn òkú bíi sọ́dẹ́ẹ̀tì pẹ̀lú sọ́láàtì tí mo bá ṣe sí wọn la ànábì ọ̀wá ṣe sọ́láàtì tó kù ńlá náà pé ní òkùnkùn ni ọ wà ó ní ẹ̀yin kẹ́ lọ́ọ́ máa ṣe sọ́láàtì tó kù yín la ajẹ́ pé ní tó burú ni gbèsè kò yẹ kéèyàn máa jẹ ẹnìkan ọwọ́ abánàbì sallallahu alaihi wasallam ó ní tí mo bá jagun sójú ọ̀nà ọlọ́ torí kó lè jẹ́ pé gbólóhùn ọlọ́run lọ ga jù tí wọ́n wá pa mí sójú ogun sọ́lọ́ ó forí àwọn ẹ̀ṣẹ̀ mi gbogbo jì mí ànábì ní bẹ́ẹ̀ ni arákùnrin gbẹ̀yìn dá ọfẹ́ máa lọ ànábì ni wọ́n pè padà tuntun ìbéèrè rẹ̀ ń ṣe ó tún ṣe ànábì ní bẹ́ẹ̀ ni àyàfi gbèsè nìkan. فإن جبريل أخبرني بذلك آنفا láàrin ẹ̀kan tó ṣe béèrè sísìn ni màlẹ́kà jibril sọ fún mi pé ẹ ti àyọkúrò gbèsè ọlọ́run ó forí gbogbo ẹ̀ṣẹ̀ jìn àfi gbèsè eléyìí túmọ̀ sí pé ká ṣọ́ ara wa sẹ́yìn mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ èèyàn lọ́yáwó lọ́dọ̀ èèyàn láwùjọ wa tí fẹ́ san padà yóò ní mo mọ̀ pé mo jẹ́ ọ́ lówó àmọ́ bàbá ńlá kù rẹ̀ kàn sí tó lè bọ́ ọ̀rì gbà kọ́lá tó ọba tún sọ̀rọ̀ à ń tún pọ̀ níbi táwọn àkà àwọn àkà Nigeria limited tí wọ́n wà ẹni tí wọ́n yá lówó tí ń rán yẹn sí yẹn kọ́ ẹ lọ́ bá pa a òun là kọ́kọ́ ẹni tá a lówó ni tí ẹ ti pọ̀ gbamagbama sanwó mi sanwó mi sanwó mi bá ma pa kọ́ máa béèrè nù sáré rẹ̀ ẹ ṣe bí bọ́yọ̀ òun ò ní kú ni gbàgbọ́ àwọn bàbá ńlá ti èkú ògógó ò ní kí wọ́n bọ pààyàn kó o máa dunnú. torí ẹ ẹni tó bá yáwó olówó tètè san ó yàyàn lẹ́nu fọ́pọ̀lọpọ̀ tó ẹ kọ́ yáwó olówó ó sì tún sùn ọ̀run. ìwọ́n tó ẹ pé tó o bá kú pẹ̀lú gbèsè yìí ò ní nísìmí nù sàárì rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam wa fi hàn wá o ọlẹ́ni tó bá yáwó olówó pẹ̀lú ẹ̀mí pé wọ́n san padà ọlọ́run ọba san amẹ́nikẹ́ni tó bá fi lè yáwó lówó pẹ̀lú ẹ̀mí kó wọ́n jẹ́ wọ́n jẹ́ gbé ọlọ́wọ́n bọ́ parun ìdínà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ bí wọ́n yáwó lówó wọn ò ní rí san torí pé òun náà lẹ́mìí kó wọ́n san ìparun ńlọdáwọlé ó wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní bàbá mi abdullah ọ̀sálàìsì abdullah ibn amr ibn haram radiyallahu anhu ọ̀sálàìsì. ẹ̀yìn ìgbà tó ṣaláìsí torí bàbá yẹn ṣaláìsí lójú ogun Uhud wọ́n ti kú pàmbẹ kó náà bàbá kó bá tún yọnu sí i. tọ́ wọ́n lọ bá nàbì sallallahu alayhi wa sallam ẹrù jábìr ó ti dẹrù àgbàlagbà àwọn àbúrò pọ̀ bàbá yìí sì kú sójú ogun ìgbà tó kú sí gbèsè pọ̀ lọ́rùn rẹ̀ mo á lọ bá nàbì sallallahu alaihi wasallam mo ní kó ràn mí lọ́wọ́ lórí àwọn tí bàbá mi jẹ lówó kí wọ́n dákun kí wọ́n dínkù nínú gbèsè nǹkan yáfẹ́ nù rẹ̀ kí ìyókù ó lè bá nà wá lọ́rùn láti san eléyìí ń bẹ nu tí yẹn máa ṣìpẹ̀ fún yàn sí ẹnìkan jẹ nìkan lówó kìí ṣe pé kọ́ gbà kó ń jẹ yín lówó torí kó tí bàbá wa jẹ àwa náà la jẹ torí tó bá jẹ bàbá wa lówó náà tí bàbá wa sì kú tó bá náà la gbà torí di eléyìí báyìí ẹnìkan jẹ nìkan lówó ó sì gbà kó ń jẹ lówó ó sì gbà kó wọn san ṣùgbọ́n tí ń tọrọ ní kẹ́ ẹ dákun kẹ́ ẹ túbọ̀ lóun la díẹ̀ ẹ bá ti pẹ́.

subhanallah owó burú bàjẹ́ wàláhì tí owó bá di pé ọba múyàn lómi téèyàn kàkún kọjá bí kí á fún èyí wẹ nìkan kan gbogbo èèyàn yẹn ọmọ òpè wo this is business àbí òye ọ̀rọ̀ owó là ń sọ yìí lè má mọ ọkọ mọ́tíláṣí bá so ẹ̀rọ <laughs> bá ti pa fẹ́ gbọ́ wá sí àwọn àbáyé àwọn èèyàn jẹ mí lówó ẹ̀ wọ́n sọ pé ká fagilé kìnnì so wọn kọ tán anabi sallallahu alaihi wasallam wọn aṣọ fún Jábìrì hmm, tába fi jù yẹn lọ tába fi hàn gbà mí kò burú anabi ni wọ Jábìrì gbogbo àwọn dẹbí ní oríṣiríṣi tó nílòkó lọkọjọ àmọ́ tó bá kó wọn jọ dán pín wọn sọ́tọ̀ọ̀tọ̀ oríṣi kọ dá dúró. orísun kọ̀ọ̀kan kọ́ da dúró àjùwà sukari rotop kọ́ gbogbo dẹ́bínú oríṣiríṣi má jẹ́ fi ọkọ̀ kata sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ tọba tí wàá wọn lọ́tọ̀ọ̀tọ̀ wa ni si mi jábìrì ni mo sallallahu alayhi wa sallam bàtà dé òkè bí tí mo tó dẹ́bí nù sí àbí láàrin. sọ́mà kàl lẹ́yìn náà lànàbí wa sọ pé kílìl kọ́ọ̀m gbogbo àwọn ẹni tí bàbá rẹ̀ jẹ lówó ìbọjà náà lọ jẹ wá máa wọn dẹ́bí nù ti kálukú fún tó fi san gbèsè wọn tán wọn ò lówó tí wọn fi san ni o àbí ní ìsìnká jẹ èèyàn ní ẹ wọn ti pè é tirela aɖe ẹnìkan á ɛnika tirẹ́là tirela ẹnìkan gbogbo dẹ́bìnù tó sì wà lóko lé ojú kan lọ gbogbo ẹ̀ wani nu lọ́jẹ́ kan kpɔnkpɔn kan náà ànábi wa ní oríṣi ọ̀tọ̀ọ̀tọ̀ rẹ̀ yàtọ̀tọ̀ọ̀tọ̀ yàtọ̀tọ̀ọ̀tọ̀ yàtọ̀tọ̀ọ̀tọ̀ wa wọn aránṣẹ́ sànàbì sànàbì wa ni máa wọn tí bàbá rẹ jẹ kálukú nínú oríṣi dẹ̀bí inú kọ̀ọ̀kan máa wọn fún ó lè ní mọ̀ ń bá wọn ó tó dínkù kọ̀ máa dínkù dẹ̀bí inú tó dínkù kò dínkù bàbá táyì ti gba tiyín tán iye tọ́jà mí náà mọ̀ gbà ó ẹ̀yin ńkọ́ ẹ̀yin náà gbébi dẹ́gba tiyín sí wa onagba tiẹ̀ ẹ̀yin ńkọ́ sẹbi kátó kú Madina yìí la ilaha illallah dẹbi nusu sẹkù bó ti wà bí gbàtà mú nǹkan kan eléyìí jẹ́ mọ́jísà kan nínú mọ́jísà anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tẹ́lẹ̀tẹ́lẹ̀ anabi ní ká ṣe fún wọn lálẹ́ yẹ wọ́n sọ pé àwọn yá fẹ́nu ẹ̀ àwọn wá ní lálẹ́ tẹ́ làwọn fẹ́ àwọn gbowó àwọn ẹni ọ̀rọ̀ andikun náà ọ̀rọ̀ náà gbowó pé kò burú ẹ̀yin náà gbà pé subhanallah ẹnìkan nu wọlé ṣe bẹ́ẹ̀ o alimami Bukhari ló gbé ìjà rà wò lè ṣe bẹ́ẹ̀ o tó bá jẹ́ yàn lówó nìsín ọ̀wọ́ owó ni o èso pé lè má mú kọ́ sọ pé <laughs> kí ni wọ́n jẹun kẹ́ èso wọ́n jẹun ráìsì náà ní kòkòrò ráìsì wo lẹ́ni lẹ́ gbé jáde má wá nígbà tá a ráìsì múdù mẹ́wàá wa ó sì jẹ́ ẹnìkan láàdọ́ta múdù ẹnìkan àádọ́rin ẹnìkan ọgbọ̀n ẹ bá ti wọn mẹ́wàá àrísàlẹ̀ sakasaka bá ní rí àríkàlùkù ó sinmi nu lè má mọ̀ bá rí pé sọ níta nínà ládàá ni ó ṣètò ẹ̀ ṣètò rú ni gbogbo mi bá tó wọlé ni. subhanallah tó báyìí Nabi sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀tọ́ òkú ẹlẹ́kẹ̀fà tó ti yẹ káwa àlàyé ká mójútó òun náà ní ká ti sàrà àfọkù wa ẹni tó ti kú ti kú ẹni tó kù lọ́sẹ̀kù àǹfààní jẹ́ni tó ṣẹ́kù lè ṣe fẹ́ni tó kú ọ̀pọ̀ àti pẹ́ni tó ti kú ń bùkátà yìí tẹ̀ ti kú lọ́nà tó pọ̀ alimami ọwọ́ àdúrà tẹ̀yìn ṣe fókun òkú ń bùkátà rẹ̀ ga torí pé òun ní ìsìnkú ní nǹkan kan tó lè ṣe fúnra rẹ̀ ma ẹ̀yin tẹ̀ ti kú nìkan lẹ wà láyé tẹ̀fi lè ṣe láǹfààní torí ẹ̀ ká láàánú òkú wa pẹ̀lú ká ṣe sàráàfù ṣíṣe sàráàfù òkú. kò bùkátà ọjọ́ báyìí pàtó là á ṣe sàrà àfọkù gẹ́gẹ́ bí ìṣe yorùbá tẹ a máa ṣe mẹsàn gbogbo ọjọ́ júmọ́ à tẹ máa fi ṣe sàrà pẹ ṣe sàrà fún bàbá àtìyá yín ìjọ júmọ́ nìkan ni bàbá yín bùkátà sàrà eléyìí kò ṣe àdàdàlẹ náà ṣe wà máa jẹ nìkan ló ṣe gbogbo àwọn nǹkan tó dáa tó dáa tó dáa tó wúyàn téèyàn ọ̀fẹ́ kọ́ bọ́ mọ́yàn lọ́wọ́ ìlànà yìí ló fi ṣe sàrà tẹ̀bá fi ṣe sàrà yóò ṣe kẹ́rí dáadáa lọ́dọ̀ ọlọ́run ẹni tẹ́ ń wá dáadáa fún yóò rí dáadáa. ó wà nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha anna rajulan ata an-nabiyya sallallahu alayhi wa alihi wa sallam faqala ìwà nàbì inna ummi qatalat nafsaha ìyá mi kú lójijì wa lam tuusi kò sì sàtọ́lẹ̀ wa azunnuha law takallamat mo sì ń rò pé tó bá yẹ pé ikú lọ lára tó fi sọ̀rọ̀ tafaddaqat ìyá mi ò bá ti sàrà asalaha ajrun in tafaddaqtu anha ṣé ìyá mi ò gba kan tí mo bá ṣe sàrà ló kọ qala na'am anábì níbẹ̀ ni alimami Bukhari ló gbé jáde ẹ̀yin tí bàbá yín ti kú ẹ̀yin tí màmá yín ti kú ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí o ṣé sàrà àti ẹ bá ṣe fún bàbá àtìyá yín lẹ́yìn ikú wọn ṣé yóò ṣe wọn láǹfààní bẹ́ẹ̀ ni anábì ni yóò ṣe láǹfààní ahun tẹ́ǹtì ṣe látijọ́ ìtòkẹ́ kọ̀bá amásí bàbá tiẹ̀ ìwà abẹ́láyé kọ̀bá amásí yàrá ìwà wáyé àwọn ti lọ òòrí wọn mọ́ kí lòun ti ránṣẹ́ sí wọn. ẹ ti sàrà pẹ̀lú ẹ̀mí kékeré ládàrí ọlọ́ba wọn ọlọ́run bó ti gbà. alimami nawawi rahimahullah wọn ní àdéhùn yìí wọn ń tọ́ka sí jawazu sadaqati anil mayyit sàrà fún òkú wastihbabiha àti pa nífẹ̀ẹ́ sí ká ti bẹ́ẹ̀ wa anna thawabaha yasiluhu àti pé ládàá sàrà yẹn yọ máa bọ́ wọ̀yẹ̀nfẹ́rù yóò sì ṣe láǹfààní ládàá rẹ̀ yóò ṣe láǹfààní wọ̀yẹ̀nfẹ́rù olùmọ̀tòsọ̀dẹ̀kì yóò tún sẹ̀yìn tẹ́ ṣe sàrà náà láǹfààní wọ́n tó ṣe sàrà àfọkù wọn náà tún sáǹfààní ń bẹ̀. wàhálà kọlọ́hu ajumaarigi mùsùlùmí ó ní gbogbo ń tà sọ yìí ẹnu àwọn kò lé lórí. ó tún wá nú ẹgbàá ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ Abu Hurairah رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وآله وسلم إن أبي مات وترك مالا ولم يوصي oni bàbá mi kú ẹnìkan wá bá nàbí sallallahu alaihi wasallam oni bàbá mi kú ó sì fowó lẹ̀ kọsàtọ lẹ̀ gbígbẹ ẹsẹ dáadáa dáadáa báyìí fún mi nínú owó mi wàláhì ìjàmbá ńlá yìí sí ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀ mà pé ká tó kú ọlọ́run fún wa láǹfààní pé ìdá kan nu mẹ́ta dúkìá yín òun fi ṣe sàrà fún yín pẹ́yìn lè nà lẹ́yìn fún yín ẹ̀yàn wàá kọ́ àkọọ́lẹ̀ tí wọ́n gbé one over three dúkìá yín yín gbà lẹ́yìn fún yín gbogbo owó yìí ti ní ọ̀yìn jẹ́ jogún mi àyàfi one over three one over three yẹn wọ́n sọ àkọọ́lẹ̀ pé ẹ bá ń kọ́ mọ́tíláṣí ń bẹ̀ ẹ̀gbọ́n màmá mi ẹ fún bẹ́ẹ̀ àwọn ọmọ rẹ̀ ẹ fún bẹ́ẹ̀ ẹ̀gbọ́n bàbá mi ẹ̀gbọ́n ìyá mi gbogbo ẹ fún wọn bẹ́ẹ̀ àwọn tí ò ní jogún rẹ̀ ẹ mú nínú rẹ̀ ẹ fi ṣàánú àwọn ọmọ òrukàn ẹ mú nínú rẹ̀ ẹ fi ran ilé ẹ̀kọ́ ẹ̀sìn islam báyìí lọ́wọ́ ẹ mú nínú rẹ̀ lágbájá tàmẹ̀dò tí wọ́n ń ṣiṣẹ́ àti pèèyàn sẹ́sìn ọlọ́run ẹ fún wa ọlọ́run ọbọ̀ fún yín ládàá rẹ̀ ẹ gbà lẹ́yìn kù yín ikú máa ń pa àwọn èèyàn lójijì wọn ò ní rántí ṣiṣẹ́ lórí one over three yọ wá ti pé gbogbo owó yín gbogbo ẹ̀ gbogbo ẹ̀ làwọn ọmọkùn torí ẹ̀yin náà sànù orí ara yín nítorí wọn fi ṣe sàrà fún yín ipe ká ẹ fi ṣe ní tí ó wúlò fún yín tó ah, ọmọ mi kan ó tún máa owó tẹ fílì òtó so àwọn tó wá máa mówó kan pé àwọn máa ràn yín lọ́wọ́ kan pé bàbá kan fáwọn bàbá ti lọ so ẹ̀yin ẹ tètè sàsọ tẹ́lẹ̀ ìdá kanu mẹ́ta dúkìá mi ẹ wá dúró wàhálà tẹ̀ ń ṣe kẹtọ́ rówó ìdá kanu mẹ́ta rẹ̀ kà báyìí báyìí báyìí tọ́jẹ́ tẹ̀ tọ́lọ́ nìkan fi báyìí ṣe bàbá yìí kú kọ̀sàtọ́lẹ̀ ó sì fowó lẹ̀ ọmọ rere lórí sílẹ̀ o tọ́wọ́ ẹ̀kọ́ ọmọ kata ló filẹ̀ ọmọ kan ti béèrè kó tiẹ̀ bá tọ́ fàhálì yóò kẹfìrì àánú àtọ́fọ́tẹ́kọ̀ àánú ǹjẹ́ tí mo bá mú nínú owó rẹ̀ yìí tí mo bá fi ṣe sàrà torí pé ó súnmọ́ kọ́jọ́ pọ̀ ọmọ yẹn nìkan ní òjòkun ẹ̀ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n nìkan ò lè dá sọ ṣé tí mo bá mú nínú owó yìí tí mo bá fi ṣe sàrà fún bàbá mi ó tó pọ́lọ́ ó ti torí rẹ̀ pẹ́sẹ́ rẹ̀ rẹ̀ fún ọ̀lẹ́ anábì ni níbẹ̀ torí ẹ̀ ká ti sàrà àfọ̀kù pàtàkì ibn abbas radiyallahu anhu oní sa'ad ibn ubadah radiyallahu anhu ìyá rẹ̀ sàlàyé nígbà tó ń wò sí nílé. سعد بن عبادة بابا النبي صلى الله عليه وسلم ونوى النبي إن أمي توفيت وأنا غائب عنها يا مكوني بعدين يوسن لي فهل ينفعها أن أتصدق عنها ǹjẹ́ yóò ṣe láǹfààní tí wọ́n bá bá ṣe sàrà bí qala na'am anábì níbẹ̀ ni qala fa inni ushhiduk ó ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ dájúdájú wa anábì bá mi jẹ́rìí sí anna ha'iqi al-mikhrafa sadaqatan anha wípé oko mi ti ń jẹ́ báyìí mo ti ṣe sàrà fún yàrá mi irú ẹ náà ni alimami Bukhari ló gbé irú ẹ náà ni pé Ọlọ́run fún yín lówó ní ìsìn bàbá yín kú màmá yín kú ẹ lè kọ́ mọ́sálásí kẹfì ṣe sàrà fún bàbá yìí wọ́n gbalada rẹ̀ lódindi ẹ lè gbé kàǹkà kẹfì ṣe sàrà fún bàbá àbíyá yìí wọ́n gbalada rẹ̀ lódindi kódà bí èyí táwọn kọ́ fúnra wọn èyí táwọn kọ́ fúnra wọn wọ́n máa gbalada rẹ̀ gbogbo gbà báwọn yẹn bá ṣe fi ń sáfàní wọ́n máa gbalada rẹ̀ àmì ìtẹ̀yìn kọ́ fún wọn pẹ̀lú owó yín bàbá yín ọ̀gbalada rẹ̀ lódindi èwo lọ́wọ́ kéré kò kéré ń tiẹ̀ náà kàkà tẹ gbẹ́lẹ̀ fún bàbá màmá yín wọ́n gbalada rẹ̀ lódindi bọ́ọ̀ wọ́n gbalada rẹ̀ lódindi torí ẹ̀ ara àwọn sàránù yàtọ̀ sí pé wàá pé ẹ̀ ń ro kà ọbẹ̀ ẹgbẹ́ gini ẹ̀wọ̀n alẹ́ ń ti sàrò àwọn èèyàn wàá péjọ owó tí wọ́n fi ti ṣe ságbẹ́dẹ́ lómìn gan ọkọjá thirty thousand ònà àgbà wọn jẹ sàrò kù ṣé olówó wọn máa ṣe sàrà fún àbáláyé àbẹ́ẹ̀rí nǹkan mẹ́rin ọjà bó ti ṣe jẹ́ mẹ́ndarí. amur ibn shu'aib an abiyihi an jadde ọgbẹ́ gbà wá kan wá ó ní al-aas ibn wa'il ọsọ àsọtẹ́lẹ̀ ìgbẹ́ngbà tí mo bá kú mo ń fẹ́ kẹ́ bọ́kùn lọ́rùn ọgọ́rùn ẹrú kó jẹ́ sàrà ìyẹn nínú dúkìá rẹ̀ ajẹ́pọ̀ àwọn ẹrú yẹn pọ̀ tó bá pé ìdá kan nu mẹ́ta dúkìá rẹ̀ nù ajẹ́pọ̀ ní ẹrú ọgọ́rùn-ún mẹ́ta nù wọ́n ní kí wọ́n bọ́kùn lọ́rùn ẹrú ọgọ́rùn-ún ọwọ́ á ní àwọn ọmọ méjì Hisham àti Amr Hisham ibn al-As òun bá bọ́kùn lọ́rùn àádọ́ta ẹrú ńgbà tó kan Amr ibn al-As kó náà bọ́kùn. lọ́rùn àwọn ẹrú àádọ́ta ó ní èmi ò ní bọ́ yòókù o ẹ̀jẹ̀ lọ bá nàbì sallallahu adọta kí n béèrè lọ́dọ̀ àádọ́ta ẹrú pọ̀ náà bàbá wa ni bàbá wa sọ mi òun ti bọ́kùn lọ́rùn ó sì kọ adọta ṣé ká fọ́ ṣé yóò wúlò fún bàbá yìí kò yé wa ṣé yóò wúlò fún wa. anabi wa kí àti ọlọ́lọ́n kó máa bá wa sọ pé innahu law kana musliman fa a'taqtum anhu tó bá jẹ́ pé mùsùlùmí bàbá yín ẹ wò ó yàtọ̀ sí bàbá tó kú lórí egun yàtọ̀ sí bàbá olóró yàtọ̀ sí bàbá onsàkó bàbá abọ́rẹ̀ bàbá ẹlẹ́yìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí ló kú fa a'taqtum anhu lẹ́wọ́ abọ́kùn ẹrú fún un. أو تصدقتم عنه أبيت سراف أو حججتم عنه أبيت حجف بلغه ذلك بقبلي لا داري ولا àmọ́ májàmú ni kó kú ní kíni kó kú mùsùlùmí. eléyìí ń bẹ nu ojúṣe eléyìí jẹ́ islam tó ní kẹ́ni tó kù kó ṣe lórí ẹni tó kú. ó ń bẹ nínú àwọn nǹkan tí púpọ̀ nínú wa tá à ń ṣe ẹjẹ́ àtúbọ̀ tẹpẹlẹ mọ́ ká múra sí pẹ̀lú àníyàn tó dáa kọ́lá ẹlẹ́dàá wa kọ́ má dùn wá ní ládàá rẹ̀ àwọn ẹni tá à ń ṣe nítorí wọn kọ́lá ẹlẹ́dàá kó jẹ́ kí ládàá rẹ̀ ó máa lọ bá wọn. ó ń bẹ nínú àwọn nǹkan wọ̀nyí ètò ti pàtì máa ṣe ẹjẹ́ àgbìyànjú láti ṣe tá a bá lágbára ń bẹ̀. torí báwa bá ṣe ṣe táwọn ẹni tó tiwá tiwá tí wọ́n ti lọ lẹni tí ó dé lẹ́yìn tiwa náà làwọn náà ti fáwa náà bàbá mi ti kú ìyá ń jẹ bàjẹ́ torí kọ̀rọ̀ ọmọ gidi fi sílẹ̀ àwọn ọmọ rẹ̀ ọ̀lẹ́sìn ẹlẹ́sìn lásán làwọn ọmọ rẹ̀ kò jèrè kankan lára ọmọ àwọn ọmọ ń bẹ láyé ọ̀ sàǹfààní lára wọn sára ọmọ ọmọ lóòtú á sàǹfààní ṣùgbọ́n ọmọ rẹ̀ náà ni ọmọ ṣe dáadáa lọmọ ọmọ náà jogún rẹ̀ lọ́dọ̀ rẹ̀

àbí kò sì dínkù débi pápẹ́ kò tiẹ̀ fẹ́ sí ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ káwọn náà ká máa bẹ ní gbogbo gbàtà ń bẹ láyé lórí islam gbogbo gbàtà ọlọ́run bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-iman káwa rántí pé ọ̀gá wa anabi wa muhammed salawatu rabbi wa salamuhu alayhi àwọn náà ti kú anabi ti kú ó ti lé ní ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin. anábì wa yìí nínú àwọn ojúṣe eléyìí tá a gbọ́dọ̀ pé fún un náà ní ká máa ṣe àsọ̀láàtì fún ṣíṣe àsọ̀láàtì fún yìí ó pàtàkì púpọ̀ mùsùlùmí ò tún gbọ́dọ̀ fi ṣeré kò gbọ́dọ̀ mú láwàdà àti mu rárá nítorí àti àwọn gan àwọn náà ń ṣe anabi Muhammad alayhi فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا